gbogbo lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni. àgbàdo wo ṣé ní kó o ti ẹnu jòmọ́ ti dìjò bá jẹ bàálẹ́rù kó síkú tí ó pàgbà tá à ní bá pọ̀ lórí rẹ̀ ńbẹ́ ń tó bá ṣẹlẹ̀ gan-an ni kò já gbọ́. ó tẹ́ ló sẹ́hún bẹ́ẹ̀ ni kó má jẹ́ pé ológun ní tí ìlókè ọjà àjọ máa jì mí lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni èfúrẹ́ ìfúrẹ́ lóògùn ẹjọ́. fi wá sílẹ̀. ọ̀rọ̀ ọlọ́run ó sọ fún wa nínú orin dáfídì orí kẹtàléní ọgọ́ta ó ní ọlọ́run mi olúwa mi ní kùtùkùtù ni èmi yóò máa ṣàfẹ́rí rẹ̀. a lérò pípò kí mo rí sí ti a ṣe ní láti péjọpọ̀ gẹ́gẹ́ bí kristẹni láàárọ̀ láti gbàdúrà. a bá jí láàárọ̀ ìyẹn á fi ọ̀nà ẹ̀ lé olúwa lọ́wọ́ tó bá ti fi ọ̀nà ẹ̀ lé olúwa lọ́wọ́ láàárọ̀ ó túmọ̀ sí wípé túra òtọ́jọ́ yẹn olúwa ni yóò máa jẹ́ olùṣọ́ àgùntàn rẹ àwọn tí a bá tẹ̀ pé wa ní ẹ̀yà Kristi a gbọ́dọ̀ make sure wípé à ń rìn pẹ̀lú ìlànà Ọlọ́run lórúkọ Jésù bí a ṣe ń kọ́ Ọlọ́run wáyé a ò ní jẹ́ bẹ́ẹ̀ ayé wa kò ní bàjẹ́. àwùjọ ni yóò sàn wá sí rere ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù ayérayé ọlọ́run àpáta wa gbé yín ga lówùrọ̀ yìí ẹni tó dá ayé àti ọ̀run àwa wípé ẹ̀yin ni ọlọ́run ọlọ́run ẹ gba ọpẹ́ wa ká má rí gbogbo agbára kágbára ní àyíká àti agbègbè yìí tí a wá nínú Kristi tí a kò rí àwọn ẹ̀mí aṣòdì sí Kristi ní àyíká àti agbègbè yìí mo wí ní orúkọ olúwa ó yá kí ẹ gba ìdá ìdàpọ̀ kí ni òkùnkùn ní pẹ̀lú ìmọ́lẹ̀ tẹ́ḿpìlì ọlọ́run èé ṣe bá a bá rí ẹ̀mí òkùnkùn kan ní àgọ́ ara ẹnikẹ́ni àbí ní àyíká àti agbègbè yìí mo pa láṣẹ lórúkọ olúwa ó yá ẹ jáde. sí church àbí olùgbàgbọ́ ní church ní bàbá lọ fún uh, morning prayer. ó kúrò nígbà tí mo rí pé wọ́n mú wọn dé ṣe mọ̀ pé mo ní láti wá iron school uniform. Eh. so ìyẹn ló jáde kúrò ní church láì parí service tábẹ̀sì ní wáyé kiri so iná yẹn wà important test tó ń ṣe church lọ ṣe bí wọ́n lọ lọ́jọ́ kalẹ̀ yìí sí àwọn tí mo mọ̀ pé emotional wà by this time. you sound so stupid. <laughs> Bọ́lájí àtọ̀ ẹ̀ tì ẹ ṣé o rò pé òun kéré sí ni ó kéré náà ó ń dàgbà rí náà ẹ dúró ṣé o bá nǹkan ní ìlọ́wọ́ ìwé àtìyé ẹ̀ka ṣe yàtọ̀ sí ẹ̀sìn kìrìsẹ́nì ni ẹbí ìmọ̀ ọgbà tí wọ́n fẹ́ yá yàkuyà tó jẹ́ pé agídí náà máa fi mọ ẹ lọ sí ṣọ́ọ̀ṣì agídí náà máa fi mọ pé kó ṣe nǹkan ṣé ìwọ ti gbàgbé nǹkan tí ìwé mímọ́ sọ ó ní gbàdúrà kó má bàa gbàdúrà gbààwẹ̀ kó má bàa gbààwẹ̀ ó mọ̀ tí mọ̀ ìyẹn ni wípé kí o ṣe nǹkan tó tọ́ lásìkò kó má bàa padà ṣe ní ìlera ṣé ọ̀nà kìrìsìtẹ́nì kan ni èmi àti yẹ́ ẹ̀kọ́ ni so kí wọ́n lọ́dẹ́ títí ẹ̀fẹ́ dáyàtà ó oh, ìyẹn ló ń bà kẹ́kẹ́ bẹ́ẹ̀ni àti mọ́tò wọn nígbà tó sọ so bílíọ̀nù tí mo bí nínú ilé yẹn so ìgbìmọ̀ máa sọ pé bẹ́ẹ̀ ni màmá wa bá sọ̀rọ̀ àbí láì ṣe bẹ́bí ohun tí ọmọ owó mọ̀. ó ti yẹ no problem after mi méjì ti mo ní kí ló fẹ́ yà ọ̀nà kìrìsẹ́nì lè ní àti bàbá òfin lọ́ọ́ láti kékeré ilé ìta àjọ kò ṣe náà agídí ni síbẹ̀síbẹ̀ tí ilé náà ṣì máa padà ṣe jẹ́ kí wọ́n sọ fún ẹ kó tó wà yàkúyà èmi gan máa jẹ́wọ́ bí mo ṣe jẹ́ fún ẹ. mo rò rí ẹ ẹ̀mí èṣù tó wà lọ́kàn yẹn a máa nà ọ́ dànù. ọdún mi rí àṣírí ìmọ̀lẹ̀. Thank you. ṣé màá máa jẹ́ fún un. èmi ni kí ló ṣẹlẹ̀ gan-an kí ni. kí ló dé nǹkan jùlọ lábẹ́ ọ̀gbìn ṣé ò ní dúró de bọ́lájí ni ó dẹ̀ ń rọ̀ṣù dẹ̀ ń rọ̀ṣù bọ̀. ẹ ṣojú tiẹ̀ fọ́ kò rí pé gbogbo wa ti jọ lọ lé kó tẹ̀lé wa ṣé mi máa máa bẹ̀ kó tó tẹ̀lé wa ni ẹ ẹ mọ̀ kó máa ń slẹ́gì ṣá. mi ò expect gbogbo nǹkan tó ń jáde lẹ́nu ẹ̀ ṣebí you guys are cousins you are blood àwa tí ò jẹ́ ká máa emphasize lórí ọ̀rọ̀ gan àwa là ń emphasize lórí ẹ̀ nǹkan tó yẹ kó ká wa lára kò ká wa lára ọ̀rọ̀ àbúrò ẹ̀ ló tún ká ìwọ tó yẹ kó tún ká lára gan òun kò ká ẹ lára òun bínú lọlé tẹ́ni tí bá ṣẹlẹ̀ sí níbi tó wà nǹkan àbí tó bá ń jáde bọ̀ tó bá ń bọ̀ fúnra rẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ sí what do you want to tell them at home. màá sọ fún wọn pé mi lọ fún tìtẹ̀rẹ́ à adà ti close kò tẹ̀lé mi ni èyí kò sí kò tó bad èyí yóò tẹ̀lé mi lọlé kí wọ́n lọ sọ fún wọn nǹkan tó ṣẹlẹ̀ náà ah, ah wọn ò fèmílẹ̀ tẹ́ bá lè wọ̀ pẹ́ lọ kẹjú ó sì bẹ̀ mí lọ nìyẹn o. ẹ kò sí wàhálà tó bá fẹ́ máa lọ máa lọ àwa máa dúró dè. kí lẹ fẹ́ máa dúró ṣe. a máa dúró dè náà lè fi sílẹ̀ náà báwo lè sọ̀rọ̀ báyìí. òun ló ti ti pẹ́ jù ó ti pẹ́ jù ó yẹ kó ti máa bọ̀ látẹ̀kọ́. ewéye ewéye ewéye ewéye ewéye orí mi. kí ló wá fẹ́ ṣe. n fẹ́ pààlì. ó fẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọwọ́ ẹ̀sìn rìn yẹn ó kọ̀ bú ní. onírọ̀ ó yà. ok ẹ dáhùn sí mi àbí ẹ máa wò mí o. Awo! Ọ̀sán fún yín! Ọ̀sán fún yín! àbábílà àwọn ẹyẹ àgbákò téèyàn gbọ́dọ̀ fi tọrọ nú àdúgbò bó ṣe wọnú àdúgbò yóò ṣe é kádùgbò yóò tú o. Ah, àwọn ilé ìṣòkò àgbẹ̀fẹ́ tù bí mi ṣe ń wo yìí ṣe pé nǹkan mi ò ṣẹlẹ̀ báyìí ládùúgbò báyìí èrò kan sì sọ sí mi lọ́kàn. bí kí ni. àbí àlọ́ ta wèrè kúlẹ̀kúlẹ̀ jà. ẹ̀nà jẹ́ àtà ẹ̀nà jẹ́ àtà báyìí bóyá ká ti ẹ̀ mú àtòkú àtàyẹ ní nǹkan tó náà àánú fi kọ́ máa fi jó nǹkan kan. ẹ bá báyà pé tó ní sí jó nǹkan jẹ́ àwọn pupa. kaba ẹ bísímìlà ẹ lùsọ wájú. ẹ̀nà ètò òkú fínlẹ̀ kan náà ni o. Stop it! Stop! Ah, kí lè ṣe yẹn? Ṣé fẹ́ pa ni? No, no, no, no, you don't do that. Ah, no, no, no, no, no, you don't do that. La fẹ́ pa fún. Gbogbo ara Sorry, sorry. You'll be fine. Eat some food. Um, ó yẹ kí n fún pet name.

ju oúnjẹ tí mo gbé sílẹ̀ fún lórí dáìnì. I just go back from school. Uh-huh. Màmá ní láti microwave ẹ̀kọ́ tó lè jẹ́. Uh-huh. Yes ma. Anyway, búwo ẹ̀ kó microwave ẹ̀ mm-hmm. búwo ẹ̀ kó má microwave ẹ̀ tèmi ni wípé oúnjẹ mi ò gbọ́dọ̀ waste o. Okay? Um. Àwọn èèyàn ọ̀dọ́ kò tètè kó lọ múra fẹ́ràn ṣe and this time around má fún mi ní excuses kankan. náà tí mo filẹ̀ sórí bed. Oh, are you bored? Okay, I'm here to play with you. Come here, mommy. o ṣe o káre o kú ìtọ́jú mi ọmọ kékeré tó mọ̀ tọ́jú àgbàlagbà ìwọ náà máa rí kẹ́ ẹ̀ wàá rọ́mọ sì kẹ́ ẹ̀ wò ó má bẹ̀rù rárá àwọn ìsálú ayé wọ́n nílò ìrànlọ́wọ́ ẹ̀ tó pọ̀ wùmí bá àbárẹ́dìyẹ òpè a lè borí. Old woman, ẹ jọ̀ọ́ ẹ má gbìyànjú àti súnmọ́ mi rárá fún ẹ. ẹ jọ káwọn akọ̀wé yín o àkọlà ni wọ́n ó kọ́ o ọ́ ṣoríire o. torí ọkọ dúró sórí ebè. òṣónú ó burú ju ọ̀dàlẹ̀ lọ bí ò bá para. ìgbẹ̀yìn ọ̀rọ̀ ẹkún ni ẹni tójú ogun dé nìkan lálẹ́ sàn ẹni orí yọ ó ẹlẹ́yẹ ìsálú ayé o. ayé jẹ́. ẹ káre ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ kúrò báyìí tí ìkúrò lára eégún òkúrò lára ọ̀run o. bẹ́ẹ̀ ni àgbájú ayé ló pè mí ó ní òun ò fẹ́ kójú ti àwa ẹlẹ́yẹ ìsáájú ayẹ ó ní nítorí náà òun ní ọ̀rọ̀ tóun fẹ́ bá wa sọ. èmi àgbẹ̀gbẹ̀ ayé ni ẹ̀yin lè sálú ayé. ayé ń jẹ́. ẹ̀yin lè yẹ sálú ayé. ayé ń jẹ́. ẹ máa jẹ́ kó pẹ̀ fún yín rí fún ilé fún òdùn ẹ̀yin lè sọ́lú ayé. ayé ń jẹ́. ẹ lè sọ́lú ayé. ayé ń jẹ́. ẹ̀yin lè sọ́lú ayé. ayé ń jẹ́. ògún náà yẹn ẹ̀yin lè sọ́lú ayé. wọ́n fẹ́ dá sómi wọ́n fẹ́ pa o. ẹ má jẹ́ kó da ìṣẹ́ náà yẹn kó má dá sómi o. ìkìlọ̀ rẹ o. Hmm. àgbàdo olóró òtóróró pẹ̀lú ọmọ àpàṣà béèrè. o ṣeun etí rẹ ò ní. àṣẹ. ṣé bí wọ́n ní ká wí fún ni ká gbọ́la wọlé alára. ká sọ̀rọ̀ fún ni ká gbà láwo òkè jérò. o ṣe ọkún ọmọdé. àwí ìgbọ́ àfọ̀gbà ní fìkà àbámọ̀ bọnu. <laughs> torí káwọn ọmọ bá fìkà àbámọ̀ bọnu ló ṣe ń sí wa létí. a ti gbọ́ olórí èmi ìbámu mọ̀ràn wá o pé bá a bá ti ń dé pàdé báyìí ká máa sọ fún gbogbo ọmọ ẹgbẹ́ nìkọ̀ọ̀kan pánpánpán là ń rán fáadí tí o ẹnìkan kan gbọ́dọ̀ gbàlejò a sì gbọ́dọ̀ gbà yàn kankan. àṣẹ ti àṣẹ ti àṣẹ ti àṣẹ ti àṣẹ ti. ìkìlọ̀ rẹ̀ ilé àgbẹ̀dúlẹ̀ kúrúbútú mo fòfú kọ́ lé ikú ikú ò lè pa mí mọ́ kúrúbútú mo fi wòye kọ́lé àrùn àwọn ilé ìsọmílẹ̀ ọjọ́ àgbẹ̀dúlẹ̀ o. Mama, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣẹ̀rí tábàwò bára yín ṣe rí lẹ́yìn sí àárọ̀ ọ̀la tí bá ti rí pé kò sí yàtọ̀ a máa gbé yín lọ sí hospital wa a lè lọ rán test fún yín ó yé yín. wọ́n wulẹ̀ gbé mi lọ hospital yín ah, ẹ kó o tọ́jú mi níbí. mo máa tọ́jú yín kò ń ṣe pé mo fẹ́ tọ́jú yín àmọ́ mo fẹ́ ká máa fi oògùn orí fífọ́ ká máa fi wo inú rírun ẹ mọ̀ pé tá a bá ṣe test a lè mọ ibi tá a fẹ́ kọjú sí gangan. mo dákun gbogbo oògùn oríṣiríṣi ni o kó lórí bá mi ṣá gbogbo ẹ̀ kókó wá kí n lo ara mi ó yá. ó dà mo ti bọ̀ mi ò sọ pé mi ò ṣá fún yín àmọ́ ẹ̀yin ṣàrọra sùn nísìn tó bá di láàárọ̀ la màá wá wo ìmọ̀ mọ́ nǹkan tí màá ṣe. wọ́n ló mọ̀ ó ẹ ó dàbọ̀ mọ́ wo ọmọ tó kù dé mi má bá yín pè. olórí àgbọ́ poroporo odó àjíǹjìn àgbọ́wọ̀ yọ̀wọ̀yọ̀ kọ̀ọ̀kan sọ ṣé ẹ fẹ́ ká wo sùn lébi ẹ ti ń pẹ́ ju ẹ̀ wá pàdé ẹ sì mọ̀ pé bẹ́ẹ̀ bá sí ń pàdé ìpàdé ìdùn gbogbo òní kan sí i. bẹ́ẹ̀ni. ẹ lẹ́ o. onílù ọmọ ní fíútù. tí ẹ lè tú láíláí. ìfẹ́ náà nù ṣe bẹ́ẹ̀ á ṣe bí tètè lára yá ẹ̀fẹ́fẹ́ ìlélẹ̀. だから。 dàbẹ̀ gbé àtọ̀sùn tó fọwọ́ okùn lélẹ̀ pọ́ mo ṣe o ṣẹlẹ̀ ńlá nílé yìí ẹ̀yìn ni bẹ́ẹ̀ àwọn ìgbésà ẹ̀gbọ́dọ̀ sunkún àwọn ìsunkún àkàkà wọn sunkún àwọn asùn yẹn olóòtú ti kò ń mẹ́ o ti fún pásítọ̀. erin lọ àjànà fún un. ni o àṣé lóòótọ́ ni wípé ẹni tí ọlọ́run ò lè mú kò má tí ì ládùúrú bí àjíhun ṣe ní agbára tó ikú bíntín báyìí òun ló má pa àbí ṣé ìwọ fẹ́ sọ fún mi pé o mọ̀ pé àjẹ́ lájíhun ni. ẹ̀yin ayé ẹ̀ tuntun dé hmm. báwo ló ṣe mọ̀ pé ní ẹlẹ́ni láàdì tí ọ̀rẹ́ nìkan tọ́jọ́ ń fò tó wá ṣàlàyé fún ẹ pé ẹni yìí àjẹ́ ni tó fi pè wọ́n lájẹ́ kó dáa ah. àbí wọ́n fún ara ẹ orí wọn lóru ń fò tó fi ń pè wọ́n lájẹ ah, ẹ̀yin ẹgbẹ́ wọn ah. máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ayé ẹ lè díẹ̀ o. Ah, ààrẹ mu ààrẹ mu ládùúgbò bí àjìún ṣe da àdúgbò ìlú tó ṣe fẹ́ wọ́n pé ó ké títàpọ̀ ó mọ àjìún ládùúgbò yìí àjìún tó yẹ pé ó máa pààyàn tán báyìí ó máa tún dúró síwájú ẹni náà pé sẹ́ẹ̀ òun lòún pa ó wá lóò mọ̀ pa àjẹlájìún àjẹlájìún. ẹ ẹ tọ́jú gbogbo ọkọ̀ tó sọ èmi náà fi kò sẹ́ni tó máa lóhùn ọmọ ẹtú tí wọ́n pa ládùúgbò yìí. bẹ́ẹ̀ni. òun náà ti sọ̀rọ̀ ti sọ́tàn ó ní ẹni tó lóhùn ò lè mú kò tí ì dá mi ò rò pé ó yẹ kí wọ́n kú rárá ni gbogbo wọn ṣe fún wọn lákàlàkà ládùúgbò yìí tí ó yẹ kí wọ́n jáde láyé ó lè gbin àlùbọ́sà kó lọ kẹ́fọ̀ọ́. bẹ́ẹ̀ni o. gbogbo bá a ṣe wá ń sáré ayé tó mo fẹ́ lágbára ni mo fẹ́ máa kọ̀ǹtró mi gbogbo ẹjọ́ kan náà la máa filẹ̀ tá a bá ti lọ. ẹjọ́ kan ni o. òlì náà wá jẹ́ lẹ́sìn fáwọn tó k tí wọ́n sì ń sáré ayé ah. ohun ayé wọn máa báyé lọ ni o ikú odò báyìí wọn náà ló ń pòmùwẹ̀ ikú òkun náà ló ń pa kíkanjú o hmm. níwọ̀n ìgbà tá a bá ti dúró àti máa wá gbára ká ara náà níye máa rí nǹkan òjijì o hmm. torí ohun tójú ẹnìkan ò rí tó ń wá káàkiri yóò padà kan tẹ́nìkan kan tóun náà rí. bẹ́ẹ̀ni àjùmú báyìí bó ṣe wà yìí a ti máa fèsì ẹ nínú kòtò ó kàn wọn àtẹlẹ da ẹ. ìdájọ́ àti máa dé bá wọn. o ṣe eré o o ṣe eré o ó kù wọn pẹ̀lẹ́lẹ̀ dà wọn báyìí. bẹ́ẹ̀ ni o kọ́lọ̀ ń ṣàwà tó kù ká má kú ní rèwerèwe. ẹja ṣe àwa náà là á gbà ọ tó o bá ṣe eré mi nígbà ilé ẹ. bẹ́ẹ̀ ni inú bá sì wù àkà o ò ní kó wọ̀n mi o. o tiẹ̀ lè gbà. àsìkò yín kó tù wá lára o ká má rí ìnira o kára kó tù wá o ká rówó ná o tún sọkọ sọjà ara ilé lọ́ba wọn. òṣònú ó burú ju ọ̀dàlẹ̀ lọ. olórí ayé o. akọkùn jàlú. Ah, ṣé kò sí olórí ayé ẹ ká sùn ẹ kọjọ mẹ́ta ṣé kò sí lẹ́yìn wọn adájọ́ sí bíbá yìí. lórí ayé àtúnṣe àtúnṣe yìí o ọkọ tí ẹ̀ṣẹ̀lẹ̀ ní tó bá ṣe ń lọ àwa rò ó dá dúró àti ọgbẹ́ kò dáa ká máa lọ látàtà ìjẹ̀pá dúró ká wá kí ní ká tó kọjá. bí o bá para rẹ̀ tó para. the Lord. hallelujah. ọkọ mi mo fẹ́ kí o fi ọkọ ẹ balẹ̀ má fòyà rárá o mo fẹ́ kó máa rántí nǹkan tí ìwé mímọ́ sọ ní Matthew 24:35, four thirty five tó ní pé bí ọ̀run òun ayé bá kọjá lọ díẹ̀ nínú ọ̀rọ̀ lòun kò ní lọ thank you ma sherry aláyẹn bá mi lẹ́rù hmm. i was super scared. jẹ́ kí n sọ tọkọ fún ẹ ṣòrí nígbà tí mo wà ní oyún ẹ̀ wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ kan fún mi wípé tí mo bá bí ẹ̀ tán pé ọmọ ológun ló máa jẹ́ tí gbogbo ayé dẹ̀ máa wárí fún tí wàá rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àpẹẹrẹ ni mo fẹ́ kó gbàdúrà kó súnmọ́ ọlọ́run kí ìlérí ọlọ́run kó lè ṣẹ lórí ẹ̀. ok mami thank you ma. ọlọ́run bá ló ní gbogbo ọpẹ́ bọ́lá jí mi fi ọkàn yẹn balẹ̀ o sórí èṣù tó ń wò yẹn ó ní agbára ni àmọ́ kò ní gbára ó máa fi ọkàn èèyàn sí bẹ̀rù tó bá ti ń bẹ̀rù báyìí èèyàn nílé ṣe kọkàn èèyàn nílé gbàdúrà hmm? and that is why tèmi àti bàbá ẹ̀ ṣe ń sọ fún ẹ pé kó o máa lọ sí church kó o súnmọ́ ọlọ́run ohun tó dáa ó ń fàdúrà ìdákẹ́jẹ́ ló ń kọ́ àdúrà náà ni. So you have to be bold. Okay? Thank you, ma'am. Right, darling. Thank you. It is well in Jesus' name. Amen. okay. I'll go to my room. All right, darling. I'll check up on you later, okay? Okay, ma'am. Mm-hmm. Má bẹ̀rù o, kó lọ gbé Bible ẹ̀ kó máa kà. Hmm. Olúwa ẹ̀ tóbi ẹ tóbi o ẹ tóbi. àgbálùmọ̀ ṣàlù ayé níbi tábó ti ń dání láì farahàn tó bá gbọ́ òjijì fèrè arógbàsọ mọ́ balẹ̀ àwọn tá à ń jẹ́ bẹ́ẹ̀ rẹ o àwa lolódùmarè kò lè ayé lé lọ́wọ́ lẹ́yìn olódùmarè ọba tó dá wa àwa tó tó kàn yìí a kí ọ káàbọ̀ sínú ẹgbẹ́ àgbà. ẹ jọ mi ò mọ yín rí àti pé ẹgbẹ́ ìṣàlù ayé mi ò mi ò mọ kókó ń pẹ́. àwa lè dàjà tí ń gbani lọ́wọ́ ẹni tí ń tọ́ni àti ẹni tí ò tọ́ni ìwọ ni olórí kan gẹ́gẹ́ bí olórí àwọn ṣe sọ. èmi olórí hmm. ẹ jọ mi ò fẹ́ ṣe olórí kankan àti pé kò yé mi nǹkan tẹ̀ ń sọ. o fẹ́ máa bì. bẹ́ẹ̀ mò ń lọ lémi ni. Ah, ẹ jóná ẹ jóná ah. ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́. Ah, ẹ wo ọ̀nà bíi tẹ̀wá yóò wà risky ẹ jẹ́ kí n rí sọdá. àgbàlagbà irú yín kọ́ máa rí. èmi náà ti rí bẹ́ẹ̀ mo ti rí bẹ́ẹ̀. ẹ máa bọ̀. Eh. ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ rárá. ọ̀sẹ̀ ṣé màmá lè sọ. àjò gan-an ló yá mi. ẹ wo èmi kò ṣe tèmi fọ́nà mi mo kò ṣe tèmi fọ́nà mi ìrànlọ́wọ́ kékeré mo ṣe fún wọn ẹ̀jọ̀ ìṣàánú mi. Ah, ìrànlọ́wọ́ kékeré ojú tí ẹ ló ti jọ ìrànlọ́wọ́ kékeré ìrànlọ́wọ́ tí ò lẹ́gbẹ́ ló ṣe kì í ṣe yóò nìkan. sorry sorry you'll be fine eat some food ó yẹ kí n fún ẹ pet name I think Kim will do just fine Kim. dìde ń bẹ̀ bó ṣubú ṣé wàá rí pẹ́rẹ̀ lọ́wọ́ ńlá ni báyìí hmm? o jẹ́ kí n sọ fún ọ ó kò jẹ́ pé sábàbí lásán lóore tó ṣe fún yìí bó o ṣoore yẹn bó o ṣe ìwọ lolórí tó sí a sì máa olórí. torí bí kí bá rorò dandan ni kó bá mi gbogbo ẹ̀. Ocean inú ilé wọn pé kò sẹ́ni tí mo lè fọ̀rọ̀ mi lọ bàbá ìlú kò sí ilé ká sọ pé wà lẹ́sìn màá ṣàlàyé fún kí mo lè fẹ́ kí ẹ̀mí tó wà mo sọ kí n sọ fún ẹ mi rí ilé rí o. sísá mi tí mo bá gbọ́ yín lágbọ̀ọ́yé èmi ẹ̀ máa ń fìlì àwọn strange things nínú ilé with mm-hmm. strange movements and all that láì lè ṣe pé anybody wà pẹ̀lú ìlú ah. ẹjọ́ bí àwọn ìgbà wo làwọn kinní máa ń ṣẹlẹ̀ ṣé àárọ̀ ni àbí lọ́gànjọ́ òru. méjì ó lè òru ni tí mo bá wà ní yàrá mi màá máa gbọ́ oríṣiríṣi voices wípé káwọn èèyàn púpọ̀ kan máa sọ̀rọ̀ àbí pé kí ọ̀pọ̀ èèyàn kan máa rìn kí n máa fìlẹ̀ ẹsẹ̀ máa tún wá kúrò ní yàrá mi máa tún bọ́ sí ilé rò ń bíbá yìí máa ṣe máa gbọ́ séńtẹ̀ ariwo ń gbà mí tó yẹ wọ́n máa sọ̀rọ̀ máa lọ sí yàrá ọmọ mi Bọ́lájí pé kí n bì lọ́wọ́ ẹ̀ bóyá òun náà gbọ́ ohun tèmi gbọ́ ọ̀hún àrùn tó ń sùn tó túmọ̀ sí pé kò gbọ́ ọkọ̀ mi ò lè tún fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ ọmọdé mi. kí má máa dẹrù bà kó má di pé kò lè dájọ́ kan kò lè dáṣe nǹkan kan mọ́ nínú ilé and still náà má ṣe ọmọ gbọ́ same thing tí mo dẹ̀ ní réyàn kọ̀ọ̀kan. <sighs> ẹ wò sísá mi ẹlẹ́tẹ̀ sọ̀kalẹ̀ yìí ó kọjá òye mi o. ó kọjá títí nínú àbúrò mi. Ah, mo fẹ́ lè sọ pé mi ò gbọ́dún nǹkan báyìí láyé mi. ó tiẹ̀ ṣẹlẹ̀ rí inú ilé ìbẹ́ẹ̀. <laughs> ṣe rí nǹkan tí mi ò bá sọ̀jẹ́ sí mi pé bí a kà lọ fi tó pásítọ̀ létí because àwọn nǹkan báyìí kò nọ́mà kéèyàn wà nínú ilé òdìdí máa gbọ́ sí ìlú. ọ̀nà báwo lèyàn ṣe máa wà nínú ilé tó máa máa gbọ́ oríṣiríṣi ohun láì ṣe pé níbọ̀dì wà pẹ̀lú ẹ̀ kò nọ́mà. lójú tèmi tó bá dẹ̀ tún gbóhùn sórí ìlú tẹ́lẹ̀ bíi pé àwọn ẹ̀mí òkùnkùn kìíní kọ̀ọ̀kan tó lè jẹ́ nílé ìlú. Ọlọ́run jẹ́ ká rí lò yẹn. àmì Jésù àmì Jésù àmì Jésù àmì ẹ̀yìn ìgbà ọlọ́mọ lórí pásítọ̀. sítáàmù nǹkan tó ti pẹ́ lórí àwọn àbí nǹkan tó ti yẹ ọ̀tún pẹ́ lórí tó bá ti dàárọ̀ làkàjì lọ. tí wọ́n bá ṣe pé mi ò wà pípẹ́ẹ̀dì fún mi bàbá ní ká máa lọ́ọ̀sì bọ̀ tí mi ì múra wá. àwọn ọba láti pẹ pásítọ̀ náà ká bùkà pé mi ì tẹ̀lé wọn. tó bá ti dàárọ̀ làkàjì lọ. yéé ẹyẹ ń ṣàjọyọ̀ ẹgbẹ́ ti lólórí ẹlẹ́yẹ ń ṣàjọyọ̀ ẹ má wá yọ̀ ṣẹ̀ṣẹ̀ o. ẹkú ọdún òní òní gbá yíyálé àwọn yíyálé òkìkí òní pọ́dún jẹ́ òwà wá ti mọ̀. ẹlẹ́yẹ ń ṣàjọyọ̀ ẹgbẹ́. ẹ má wá yọ̀ ṣẹ̀ṣẹ̀ o ìdí òní pọ́dún jẹ́ o àwa ti mọ̀ o. ìyá kú olú òní òye gbá yíyálé àwo yíyálé òkìkí òní pọ́dún jẹ́ o àwa ti mọ̀ o. ẹlẹ́yẹ sàmọ́ yóò jẹ́ o ẹyẹ sàmọ́ fẹ́. bàgẹ́bàgẹ́ o ẹyẹ ṣá máa fẹ́ lẹ́lẹ́ eh, ẹyẹ ṣá máa fẹ́ lẹ́lẹ́ eh, ẹyẹ ṣá máa fẹ́ lẹ́lẹ́ yéyé o. obìnrin kìtì nìkalẹ̀ ẹlẹ́yẹ ọ̀run ẹyẹ ń jẹ bẹ́ẹ̀ lẹ́yẹ mu. Ajímọ́rí sá lórúkọ tá à ń pe fá ajímọ̀gbé dàkọrùn ọmọ ọdẹ lórúkọ tá a pèsè ọ̀dàrà. bẹ́ẹ̀ ni nítorí pé a kì í bádé lórí igun ká pagún. èèwọ̀ ni bẹ́ẹ̀ náà ní bá èjìgbara lẹ̀kẹ̀ lọ́rùn àkàlàmàgbò kápá àkàlàmàgbò. bẹ́ẹ̀ ni ìyá akínyìn ẹ kú oríire òní. ẹ àgbógbó ogun yẹgun la fi fúngún. bẹ́ẹ̀ ni apẹrẹ ẹ jòkó sí ìyọ yẹyin la ṣe fi yín síbẹ̀. bẹ́ẹ̀ ẹ ìyá mi ọ̀dáǹdè mo kínyìn ẹ kú ọdún òní ṣé bẹ́yìn lolúsùndé ẹ̀yin lẹ dádì ẹlẹ́yẹ bí gúnyángúnyán bá gúnyán tí ọba fi ti yín ṣe yẹn wọn á ní kó bẹ́ẹ̀ ni bí rokàrokà bá rokà tí ò fi ti yín ṣe ọkà wọn á rọ bẹ̀tẹ̀ ẹnikẹ́ni tó bá wà lóun fẹ́ gbéná wò yín lójú yóò gúnyán láyé yóò sì lọ gbọbẹ̀ lájú bọ́ àṣẹ ẹ wo ìyá àṣẹ ti dọwọ́ yín báyìí àrà tó bá wù yín lè dá gbogbo tó bá wù yín lè dá lára ẹ wò ó ṣe é rí iṣẹ́ àkọ́kọ́ tá àkọ́kọ́ gbé fún yín tá ẹ̀ bá wa ṣe ní orí àpèrè yìí àwọn ọ̀dàlẹ̀ mẹ́ta ni àwọn ọ̀dàlẹ̀ mẹ́ta ọ̀hún ti ṣígbá agúdẹwò láì ṣàwọ ẹlẹ́yẹ ó sì di dandan torí pé ewúrẹ́ tó bá da fánù dandan ni káfẹ̀jẹ̀ wọn kó fún un àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ bá wa pa wọ́n ni o ó ní í ṣe pẹ̀lú olórí tó gbéṣẹ̀ torí bá àbá yẹjú wọn ewu ni fáwa gan. bẹ́ẹ̀ torí pé ẹ̀jẹ̀ wọn làá olórí àná tó gbéṣẹ̀ làá lọ ká tó wá mú koro tuntun míì ọ̀yà ọ̀yẹ̀là ọ̀yẹ̀là ọ̀yẹ̀là bẹ́jà ńlá bá sọ lómi àrílẹ̀ omi ọ̀yà ẹ̀jẹ̀ rí i ẹ wò ó yà àwọn mẹ́tẹ̀ẹ̀ta. kí ló ṣe sí lórí ìtàgé ẹ má kọ̀ ha ẹ wò ó àìsè rẹ̀ gan léwu o hmm. bẹ́ẹ̀ bá ti ṣe kò sí wàhálà kò sí nǹkan kan kò sí kódà ẹ̀jẹ̀ wọn pátápátá báyìí ó ti kó gbogbo wàhálà lọ nù kò jù bẹ́ẹ̀ lọ. ẹ wo ìyá ìṣe ni kẹ́ bá wa ṣe bí iṣẹ́ o nítorí tẹ́ bá bá wa ṣe bí iṣẹ́ à ó léwu fún àwọn ẹlẹ́yẹ ìsálú ayé o bẹ́ẹ̀ bá wa léwu fún wa ẹ dákun ìyẹn bá wa ṣe bí iṣẹ́. <gasps> ayé ń jẹ́. ṣé alágbàro mi ò ti ṣoko gbà báyìí àbí ta ni mo fẹ́ explain fún tó máa gbà mí gbọ́. wọ́n ní kẹ́mi pa àwọn ọ̀rẹ́ mi. <laughs> àwọn tí wọ́n ní kí n pa yìí gbogbo wọn ló ti ní one or two impacts nínú ayé mi. ṣé ti Démọ́lá tí ó help mi láti má repeat class ó ní màá sọ ni. kí ló tó ń mi tó ń smile. <laughs> Alpha. láì hmm. tó ń bọ̀ lé ìyẹn yàtọ̀ lọ́sàn-án yìí wọ́n lọ́mọ wọ́n bá mi kówé jọ. ìwé yẹn lélẹ̀ kó wá bá mi tọ́jú eléyìí against ọ̀la ìfẹ́ gbẹ́rù kankan wá sí skul lọ́la. Ah, ah. ṣé èmi èmi tí wàá di store keeper nìyẹn. ọmọ kúkọ máa ń pọn báàgì every time má bínú. okay no problem àá àá rìn lọ. ọmọ nǹkan tó ṣẹlẹ̀ mo kàn notice pé Bọ́lájí ò wá sí school lẹ́nu and test tá a ṣe automatic failure ni fún báwo ló ṣe fẹ́ meet up. <laughs> Ah, well mi ò fẹ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ fi ṣe surprise fún wa àti ẹ̀tẹ́lẹ̀ ni mm-hmm. since tó ti sọ ìsìn máa láti sọ fún ẹ mo ti bá ṣe test wow. yes mm-hmm. mo ti bá ṣe test so there's nothing to fear about that's very good ah mm-hmm. i'm so happy inú mi ti ẹ̀dùn tó mọ̀ pé tèmi náà bá ti wá sí school àmà help mi ọmọ bá mi ṣe test ọmọ bá mi kọ orúkọ. bọ́sẹ̀ bọ́sẹ̀. lọ́nà ṣó ń ju bọ́lájì ni. mo gbàgbé yẹn ṣó mọ̀ pé good news ló ṣe sọ fún mi sí so jẹ́ ká lọ sílé wọn kó tiẹ̀ lọ sọ fún mi bóyá tó bá tiẹ̀ sọ fún mi pé bá ṣe test o bóyá rẹ̀ á tún tètè yá lè tètè padà sí school. Ah, that's true. bóyá mm. jẹ́ ká máa lọ. Mm. síwájú. kí ló dé àmì fẹ́ máa wọ àgbà yẹn gentle boy ladies first. No, ladies first. Hmm. àbí ti di ọlá tó bòmí láṣìírí. so much. don't mention. <laughs> ah. ah. ah kú sí lọ bí ìgbà iná ló máa wà nígbà tí mo ti délé tí mi ò ti bá yẹn mo ti mọ̀ pé bí ló máa wà. ẹ ṣe lè wá sọ́dọ̀ mi. mo ṣe lè wá ẹ ǹlẹ́. kò dẹ̀ máa wò. ẹ ṣe. ọ̀rọ̀ ẹ ni bọ́lájí ṣe sọ fún mi. ẹ kí lẹ sọ pa mí kí ni mo ṣe. ọ̀rọ̀ ẹ dáadáa ló dáná. kí ni mo ṣe o. ọjọ́ kò yé mi pé I was surprised when she said that ṣé pé o lọ Bọ́lájí tó pé. kí ló míì ah, ah, ṣé ká bá yàbí ká wá kú ni mi ò ṣe nílò ọ̀bẹ jẹ́ mí nìna ah, o ìgò tó bá ti dé bá ojú ó ti dé bá mú náà ni. mo sọ iye mi mọ. kò sí big deal bẹ́ẹ̀ o ojúṣe mi ni mò ń ṣe ẹbí ni wá so kò dẹ̀ sẹ́ni bọ̀ ètò ìléyà ìwọ náà kọ́ ṣe bí ìwọ náà bá ṣe test nígbà tó rìn tó sick. anyway ẹ̀mí eh, kan believe pé normal thing tí mo lè ṣe fún wọn náà lọ́dọ̀ ni mo ṣe fún wọn so ẹ believe pé àwọn tí kọ́kọ́ bá ṣe ara wa a gbọ́dọ̀ jọ wà mẹ́ fúnra wa kí lapses má bà á sí you understand mm. so what are just um, definitely ẹ̀yin méjèèjì máa ń sọ̀rọ̀ mi lẹ́yìn nìyẹn ah. nígbà tí mo sick. sọ̀rọ̀ lẹ́yìn bíi ti <laughs> ah like I said earlier we are just trying to check and balance láti a sure of. o ò ní any issue pẹ̀lẹ́ ní ọ̀rọ̀ child understand so yes so and visit at the Shen Shen ṣe we love you. Mm. especially i love you so much. i, I love you. you thank you. that's all right baby. kò fún àkọ́kọ́ ṣẹ́ wa pa. àwàpá àwàpá kí ni nǹkan tí pásítọ̀ sọ kí ló ń ṣẹlẹ̀ kí ni condition ẹ̀ bá. ọ̀rọ̀ bọ́lájú ń ṣọ̀rọ̀ kékeré o wọ́n ti ń pọ̀rọ̀ yìí lórí ńlá ronú o. kí ló ló ṣẹlẹ̀ kí ló ló ṣẹlẹ̀. ṣẹlẹ̀ believe pé ikú wa ni bọ́lájú ń kú lọ ṣáà ikú wa bíi ti báwo. ẹyẹ tí Démọ́lá sọkò fún lọ́jọ́ yẹn pásítọ̀ sọ pé ẹyẹ àwọn àgbà ni. Ah. ṣé mo ti mí kó òjòkó fẹ́ ẹni náà mú kọ àbí tàjẹ́ fi ń ṣeré ẹni fi ń ṣeré pa. ẹgbẹ́ náà ṣí sọ́run èdè fi ń ṣeré àwọn àgbàlagbà lójú kò bá tó mọ̀. wọ́n bẹ̀ sí ní kọ́ wa pa wá lẹ́yìn ọkọ̀. ìgbà tó fi jókòó tó gbogbo ẹ̀ kí ló ń sẹ́yìn kì í. àṣẹ mi ò sọ fún ẹ kókó. ẹ ọ́ lọ sí pa owó mi sẹ́yìn dé lọ́mọ akókó pa báyìí. wọ́n ní ọ̀rọ̀ ẹgbẹ́ yóò kọ́ mi lórí ọ̀la àwọn ọmọ ọmọ ọmọ pa wọ́n lè rí ìwé ẹgbẹ́ náà mo pa mi ètò tó yà lọ. síkọ̀tà lè ṣe sèmi kọ́. èyí síkà ló bá pásítọ̀. ìjọ ètò náà lẹ́yìn àgbàlagbà ìjọ. wọ́n ti wá ní kẹ́mi pa ọmọ àbúrò dádì mi kò tiẹ̀ possible ni I can't do it now. Ah well ṣebẹ́ mi lólórí jẹ́jẹ́ mi dẹ̀ ni mo jókòó tí wọ́n wá fi by force sọ fún mi pé kí n jọ lórí wọn that means nǹkan tí mo bá ti fẹ́ òun ni wọ́n máa bá mi fẹ́ yes I have the final say Come become a murderer for what mi ò possible ni mẹ́rin. Yes, coming on. gbẹ́kànlé pé kì í rí mo wá ní à. Ah, how are you? God bless you. Bọ́lájí. Ah! Sis Fami. Ẹ̀rọ Rama. God bless you. Full house la nílé mi. Ah, ah, ọmọ Bọ́lájí kí ló wá ṣẹlẹ̀ àti ẹ̀rí ẹ̀ ń chọ́ọ̀chì ẹ̀ mú mi wá bá wí fún ọ̀rọ̀ Bọ́lájí tẹ́lẹ̀ àti ẹ̀ máa ń rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan but these days àárímú rárá olúwa tẹ̀rí olóhùn máa béèrè gbogbo àwọn nǹkan tó fi wá ṣàkóso ẹ̀ gbogbo ẹ̀ pátá la máa káùntì fún lọ́jọ́ ìdájọ́ mo gbàdúrà pé lórí àwọn èso wa a ò ní jẹ̀bi lọ. pásítọ̀ ọlọ́run bá gan rí pé òun gbìyànjú lórí ọ̀rọ̀ Bọ́lájí òun ló kàn fẹ́ ya ara gidi ọ̀nà inú mi dẹ̀ dùn pé ó wà lórí ìjókòó òun kọ́kọ́ tẹ̀ sọ. ẹ wọ dáàdì gbogbo ọ̀rọ̀ náà ni mo ń bá sọ nínú ilé kó tó di ìpàjáde síta ẹ̀ ọmọdé ló ń ṣe ẹ mọ̀ pé àwọn kéékèèké wọn ò lè ṣaláì máa ń wà ọmọdé pẹ̀lú àdúrà àti ọ̀pọ̀lọpọ̀ báwí ohun tí èmi mọ̀ ni wípé bíbélì wípé ohunkóhun tí ó bá dára ń fẹ́ àdúrà kó má bàa bàjẹ́ èyí tó bàjẹ́ ń fẹ́ àdúrà fún àtúnṣe ohun gbogbo sì ní ṣíṣe fún ọlọ́run ẹ jẹ́ ká gbàdúrà ṣáájú orúkọ jésù bàbá ní orúkọ jésù. àmì jésù. ẹ̀mí mi máa gbé yín ga lórí àwọn ìdílé yìí ọlọ́run ẹ gba ọpẹ́ wa. àmì jésù. ọlọ́run ẹ gba yín. àmì. torí kí ẹ̀yin ní àpáta tí wọ́n fi ẹ̀yìn tì ẹ kò sì dojú tì wọ́n a dúpẹ́ lórí ìdílé yìí bàbá ẹ gba ọpẹ́ wa ọlọ́run yẹ gba yín wa bàbá amú ọpẹ́ sí iwájú yín ní sáà àti àkókò yìí afẹ́kẹ́ ṣe àpáta àti òdiwọ̀n lórúkọ jésù olúwa ẹ ṣe bẹ́ẹ̀ ó ní pé ìgbà tí a bá file yín lọ́wọ́ kì í fọ́ àwo tá a bá file yín lọ́wọ́ kì í dìbàjẹ́ àwọn ògo tá a fi sí abẹ́ ìṣọ́ yín kì í tàràkà lórúkọ jésù ààbò yín kó dájú tó yín wọn ọwọ́ agbára mi kó dè wọ́n mú mo béèrè fún ohun tó lè jẹ́ ogún nínú ìdílé yìí tó ń fi ìdílé yìí lògbòlògbò

wọ́n fi ìbẹ̀rù gbọ́dọ̀ sájáde kúrò nínú kọ́lá fi wọn. gbogbo ẹnu ẹ sọ̀rọ̀ ṣé gbogbo ẹ̀mí òkùnkùn tó wà nínú ilé ọgbọ́n ni wọ́n mọ̀ ni ṣé o fẹ́ sọ fún mi pé o mọ̀ pé mọ́mì Mary tó wà nínú ẹgbẹ́ akọrin ó ní ẹ̀mí òkùnkùn kí ló ń ṣe sí i. ohun gbogbo tó wà lábẹ́ òwe kedere nínú ìmọ́lẹ̀ ló wà níwájú olúwa àmọ́ ilé ìjọsìn olúwa ó wà fún ìgbàlà fún gbogbo ẹni tó bá sá tó olúwa wá ní ti mọ́mì mary ẹ fìyẹn sílẹ̀ fún olúwa dúró ń bọ̀ lájú kí ló ń ṣe níbi tó dé yìí kí ló lọ tójú bọ̀. náà mọ̀ má dá sí i kò má bàa wo èrè lẹ́rù. orúkọ olúwa ilé ìṣú agbára rẹ̀. olódò jẹ́ sáwọn ọ̀dọ̀ ó sì rí ìgbàlà gbọ́ ó ní iná ṣẹ́gun olúwa ó sì ju àwọn ọ̀tá rẹ̀ run ẹni tó ń gbẹ́nu mi ju gbogbo ayé lọ mọ́ kọ́ lọ́sẹ̀ fún olórúkọ jésù olùbàrà gbogbo ẹ̀mí burúkú nú ẹ̀ ó yẹ ẹ jáde. odò jáde kú ọ̀nà ibi kọ́ wọn rẹ̀ ẹ̀yìn ẹ̀mí búburú òdì àgbà ṣe olúwa pásítọ̀. ẹ yes sir. olúwa kó wà pẹ̀lú. àmì jésù. ẹẹ eh, ohun gbogbo tó ń ṣẹlẹ̀ láyé òye ọlọ́run. bẹ́ẹ̀ni. bíbélì mi sì jẹ́ kó yé mi pé kò sí ohunkóhun kan lábẹ́ ọ̀run yìí. bẹ́ẹ̀ni. tó wà nínú òkùnkùn. bẹ́ẹ̀ni. kedere ló wà níwájú ọlọ́run. bẹ́ẹ̀ni. bíbélì mi sì wí pé olúwa ni ìmọ́lẹ̀ àti agbára mi. bẹ́ẹ̀ni ó ní ẹ̀rù ta ni yóò bá mi nígbà tí ọlọ́run ń bẹ fún mi. bẹ́ẹ̀ni. ṣe rí nígbà tí à ń gbàdúrà yẹn mà tẹ bá ń fẹ̀mí bá mi lọ àwọn prayer point tó ń jáde wọ́n ní ìtumọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Hmm, ṣùgbọ́n n tó ṣe pàtàkì jùlọ ń bẹ níbi pé ẹ máa jẹ́ kí Mọ́bọ́lájí kó wá sí àyíká church fún bí ìgbélé ọjọ́ díẹ̀ kí ogun tí à ń sọ ń pa yìí kọ́lọ́run lè bá wa ṣe tán pátápátá. ẹ jọ pásítọ̀ ṣé kìí ṣe pé bọ́lájí ló wà nídìí àwọn strange voices àti àwọn nǹkan tí mo sọ pé ó ń ṣẹlẹ̀ nínú ilé ṣé òun ni pásítọ̀. ẹ má jẹ́ ká sọ bẹ́ẹ̀ mm, ẹ má jẹ́ ká sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ṣe pàtàkì jùlọ kì í ṣe ibi tí ogun yẹn ti wà bí kò ṣe kí ogun yẹn bó ṣe máa di ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni pásítọ̀. ẹ ṣó ti ṣe yín. ètò ṣe pàtàkì tí mo fẹ́ kẹ́ bá mi ṣe ẹ jọ. ẹ jẹ́ kí Bọ́lájí wá sí church. nígbà tó bá dé àyíká yẹn níbi tá a bá iṣẹ́ yẹn dé ọlọ́run á lè túbọ̀ bá wa yanjú ẹ̀ pátápátá. okùn tí ọlọ́run bá dẹ̀ ti ṣẹ́ láṣẹ wọlé yẹn kò ní padà gbérí mọ́ ẹ jọ. àmín àmín ẹ ẹ wo pásítọ̀ gbogbo ìgbà ni mo máa ń sọ fún Bọ́lájí pé kó lọ sí church mo máa ń sọ náà pé kó lọ sí fellowship àmọ́ agídì náà ni ẹ má wọ̀rí lágbára ọlọ́run ó máa wá sáyìíká. ẹ jù mo fi kristi bẹ̀. Ah, ó máa wá ó máa wá. bíbélì wípé ìgbọ́ràn sàn ju ẹbọ rírú ìfetísílẹ̀ sàn ju ọ̀rá àgbò ẹ jọ̀ọ́ kò ah, wá o kò dẹ̀ máa pẹ́ o dájú o máa wá kò ní pẹ́ sà kò ní pẹ́ lórúkọ jésù ayé ò ní fi ah, náà mọ́jọ́ àmín jésù àmín àmín àmín ẹ ṣeun sà ẹ ṣe pásítọ̀ ṣé ẹ ní mú nǹkan kan ní sà. Oh, ẹ ṣé gan sà. ẹ̀yin ẹlẹ́yẹ ìṣálú ayé o. ẹyẹ ń jẹ. mo ti mọ ẹwẹ lẹ́wẹ̀ẹ́ mo ti mọ̀wé lówè èmi ò dẹ̀ ṣetán àti ríjà ẹyẹ nítorí pé ẹyẹ rere lèmi ṣe olórí ẹyẹ ìsálú ayé gbogbo orin tẹ kọ sílẹ̀ ìlàgbọ̀ ṣùgbọ́n àṣàmọ́ yìí lè yé wa ẹ là hàn wá. ẹ ṣebí iṣẹ́ tẹ́ gbé fún mi ni mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé èmi ò lè ṣe o. I can't just do it. olórí ẹ lè ṣe kí ni ẹ dá padà olórí ah, ẹ lè ṣe kí ni ẹ ṣe ni o ó di dandan ká ẹ ṣe ká ẹ má bàa rí ìjà àpapọ̀ ẹyẹ ṣálú ayé bẹ́ẹ̀ ni béèyàn bá dọ́rù rẹ̀ wò yóò dán tán bẹ́ẹ̀ bá wá kọ̀ tẹ́ bá lẹ́ẹ̀ní ṣe ọ̀ tẹ́ ẹ kọ sẹ́fẹ́ ẹlẹ́yẹ ìsálú ayé àfàìmọ̀ kó ń tọ́ ọmọbìnrin rẹ̀ bára rẹ̀ lọ́gbọ́n ayé. bẹ́ẹ̀ ni. èmi náà ti múra yín kalẹ̀ ah, ah. ṣé èèyàn mọ̀ wípé ó ti di ọkà orí ebè tó ń lé fún kókó ìjà ẹnikẹ́ni ẹnikẹ́ni tó bá gbéná wojú mi kó múra àti fẹ̀jẹ̀wọ̀ bẹ́ẹ̀ ni. ẹ̀kúnlẹ̀ ìjàdé lẹ́yìn òṣèlú sọ́lọ́rí wa sì rè owó tó kú yìí olórí wa tó kú fóyìnbó ó lágbára ara mi ò rí rí. gbọ́. kí ló ṣẹlẹ̀. kí ló dé tí epo ẹ̀gúsí ti wá dùn wáyé tálásọ funfun ti yín wá lòun òbélépo ti wá sọ̀rọ̀ mọ́ àbàtà yín wá ta kété bí ẹni tí ò gbọ́dọ̀ tán kí ló dé tẹ́ ẹ da gbogbo àwọn ẹlẹ́yẹ sínú ọ̀gbun ayé tẹ̀sí méwu tó rọ̀ mọ́ kórí àpèrè olórí ó ṣòfò pàápàá fún ìpàdé mẹ́ta léraléra kí ló dé wo ẹjẹ́ sọ fún mi ẹni tó bá ní tẹlẹyẹ báwo ni onítọ̀ ti ṣetán àti parun ṣùgbọ́n kó má bàa rí bẹ́ẹ̀ ní gbogbo ẹlẹ́yẹ náà ṣe gbé àwa dìde láti wá ṣe ìkìlọ̀ kẹ́yìn fún mi. ẹ wá gbọ́ ọ ṣe é mọ̀ pé táwọn lépo tọgbẹ́rì lẹ́jẹ̀ àwo tó bá wá fà kékọ́rí tó lóun fẹ́ sọ́ra ń dọ̀gbẹ̀rì. bírú wọn bá fẹ́ jẹ̀wẹ̀ kò tí ì léèwọ̀ o torí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ọ̀run tẹ̀ ń wo nǹkan dágídí ní wàràpá tẹ̀ ń wo nǹkan ṣe é fẹ̀rí là sọpin náà ní kọlà kó ọwọ́ ó dífá fún àwọn ìyá mi àjẹ́ lọ́jọ́ tí wọ́n sáré sẹ́sẹ́sẹ́ tí wọ́n lọ sọ́dọ̀ olódùmarè wọ́n láwọn lọ gbàṣẹ olódùmarè wá bí wọn ó láṣẹ kéde aláṣẹ táwọn fi pa gbogbo ọmọ aráyé ni olódùmarè ló ti dàṣẹ ṣàbọ̀pàṣẹ tó lódùmarè fún wa lọ́jọ́ náà lọ́hùn kó má wọ́n kó máa gbẹrí ó kò sẹ́ńtà lè fi bá ní bó bá kọjá yìí ìlọ́yà. ọ̀rọ̀ ká ewu ni. ìgbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yin ìsálú ayé o ẹ̀yin a máa ń tọrọ ilówó ewu ńlá ronú olórí má kọ máa wá sípàdé ẹgbẹ́ mọ. gbogbo wa la sì mewu tó rọ mọ kórí àpèrè ṣòfò ẹ dákun àpapọ̀ kí la wá ń wò. bẹ́ẹ̀ èpo orógbó ní bàṣírí orógbó èpo òbí ní bàṣírí òbí. tatare ní bàṣírí ata ìyá ṣèbẹ́yìn làgbà kí lẹ̀ ń wò ó. àbí ẹ̀rìn mi ń jà kí n jànú o. bẹ́ẹ̀ ni ìyá à ń pè yín jà ni kẹ bá wa wá nǹkan ṣe sí. bẹ́ẹ̀ ọ̀dà kò burú ọ̀rọ̀ yín ti yé mi á wá nǹkan ṣe sí i àwọn ò gbọ́dọ̀ lajúlẹ̀ báyìí kẹ́lẹ́yẹ ìsálú ayé kó tú ẹ bẹ́ẹ̀ nìkan bá wá dúró síbì kan tó ní dandan dandan òun fẹ́ bàjẹ́ ẹ̀jẹ̀ irú ẹni bẹ́ẹ̀ òun là á fi fọlẹ̀ láti jẹ kọjá ẹ fọkàn balẹ̀ àárín kan ṣe sí ẹ ṣe ìyá wa. ẹ dákun ìyá ẹ dákun ẹjọ́ ẹni tí mo mú wá nípàdé tó lọ fẹ́ ní kí n lọ fọkàn balẹ̀ pẹ́ẹ́ bá mi wá nǹkan ṣe sí ǹgbọ́n nǹkan kan mọ́ hmm, kì í ṣe pa adágún láti ṣe pa àgbàgbé àmọ́ Eh, a gbọ́dọ̀ dáṣẹ́pa lẹ́yìn olórí eh. eh, tá a bá wá gbégbèsè lórí ọ̀rọ̀ olórí tá a bá fà á tí ọ̀fà a wà á mọ̀ gbèsè tó kàn tá a gbé a sì mọ̀ tá a sì sọ̀rọ̀ tì. ẹ ṣeun ẹ ṣeun ayé o ẹ̀yẹ ń jẹ́ ṣé ìbínú fún ìpàdé pàjáwìrì yìí àgbàdo lọ́rọ̀ pàtàkì tó ń fẹ́ bá wa sọ o. àfihàn enyela salu ayi oku di kusi gbodu babalawo to le wa gbodu ko le gboku ito le gboku ko le wa gbodu ba oku re o le ko gbodo su gbodu o ami wu gọlẹri ẹnari fún ọba jógbón. iná sọ̀rọ̀ fún ọba jọ́gbà àrùn kọlẹ̀ rí tẹ̀bi fi ẹni tí ò yẹ kó jorí dá ibi tí kò lórí. àmì ẹyẹ kọ̀rẹ̀kọ̀rẹ̀ ni àti pé olórí àná tó gbéṣẹ̀ òun ló pa láṣẹ fún wa pé ní ká fi sórí àpò ìdí tá a fi fi so lórí nù. bẹ́ẹ̀ni àti pé àgbàdo bíi ti bò. ẹlẹ́yà àná orí wọn ò gbé mi àmì kọ̀rẹ́ kọ̀rọ̀ kọ̀ àmì ìdáríkodò náà. àfàìmọ̀ kó máa já pé gbogbo ilẹ̀ máa run tán. àgbẹ̀dọ̀ èèwọ̀ àgbẹ̀dọ̀ àgbàdú kí wàá ní kí ni kí ni sì ṣe gan báyìí. ẹ wo ewé tó bá dá fóònù náà máa fi kó o ṣé kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ni. kò sí ní tó lé ń bẹ ẹ bó bá ti jẹ́ pé wúrẹ́ tó da fánù náà ni ká fi kó kò sí ní tó lé e. a gbọ́dọ̀ torí ẹyẹ kan lásán lásán ká wá ṣẹ̀mí gbogbo àpapọ̀ ẹlẹ́yẹ ló fò ó ṣe wọ̀ a ṣe bó ti wí láàrin ọjọ́ méje a ṣe bí iṣẹ́. ẹ fẹ́ lèmi ìbalẹ̀ kókó tó rọ̀ àgbẹ́dúlé. ẹ fọkàn balẹ̀ kò sí ìpéwu dé o ẹyẹ gbangba. yèyé o. èmi rẹ méjìlá ṣiṣẹ́ ọ̀bì iṣẹ́ a sì wà fún yín lábọ̀ láìpẹ́ láì jìnnà. Mm. Ah. olórí dà ká ah, àmọ́ gbọ́dọ̀ fi iná sóró rìn lẹ́sùn. àgbẹ̀dọ̀ ah. ojú mi rí àṣírí ìmọ́lẹ̀ ó yẹ sí mi lójú inú ẹ jẹ́ kí n rí ẹ fi hàn mí ẹ jẹ́ kí n mọ̀ ìwògbè arínúròdì olùmọ̀ràn ó yà láàrọ̀ mi kedere. ó ti yé mi ó yá ìlú yá fẹ́ràn ewu alágbọ̀dá jù lọ́wọ́ ọ̀dọ́ tó sọ kan sọ́ọ́dà ara ilé ẹ̀ wọ́n lé lọ́kọ́ lọ mú jáde wá. Ah! ewọ eh, eh, eh, ewọ irọ́ ni ewọ àgbẹjọ ah, ọmọ ọwọ́ òní kú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ òní kú lójú ẹsẹ̀ bá bá kù dẹ̀dẹ̀ kọjọ́ kárí òní òye ó yá ara wúyẹ ti bẹ́ẹ̀ kò ní sọ owó kọ́wọ́ lè wọ̀ ewọ. ìjọba rí ibi ni bí wọlé o ní ìdandandan o ní ìlọ ọkù òǹbí ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. ọyọ ẹ̀yin tó la yé ẹgbọ ẹgbàá o o ọmọ gbádébọ̀ mo pè lónìí kó o jẹ́ mi ní òwò. ọmọ mo o mi ní tá a bá jẹ́ ọ̀rọ̀ lọ̀rọ̀ ń gbọ̀nà ìlú òní tóbi títí ká pa ọ̀rọ̀ ọmọ ká pa ayé ti ká ọ lónìí ó yá gbogbo ibi kíbi tó bá wà kó dìde bá kó sì máa bọ̀ àwàsẹ́yìn tirẹ̀ lẹ́yìn lẹ́yìn sọ ọyọ́ wẹ̀yìn ọmọ ẹ̀sẹ̀ rí pọ̀ fẹ́ pé ọ̀fẹ́ sàn jù èmi náà ṣẹ̀ wá fi bí mo ṣe jẹ́ ìfira mi hàn ìwọ ti gbàgbé ni pé ìfẹ́ ṣe ní ìṣẹ́jọ ọ̀sánrún ọ̀run sábàrà ní àwòdì kò débi ìgbà ó ṣubú yẹ̀kẹ́ lọ́mọ mákindé àwọn ọlọ́kọ̀ ẹ̀mí ní fátẹ́mi a ti da tẹ́ ẹ wọṣọ òjò wá nínú òru yìí tọ́bi ṣe yìí ni. wọ́n fi ṣe ọ nì kí ló kàn ọ́ kí ló kàn ọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ lọ gbọ́kọ̀ wálé sí kí n ti ẹ nígbà bá wù mí mo lè dá lára kan mọ́. tẹ́ ẹ bá wá fẹ́ dá àràkàlà yìí kì í ṣe lé olúwa ń bí. ibi tí ti dára tèmi. tẹ́ ti dára tèmi. onídìbò iná olúwa ìwọ dà iná olúwa ìwọ dà. mo bá kọ́ sọ̀kalẹ̀ fúnra ẹ̀ ṣe mí. wàá rí pọ̀ fẹ́ fẹ́ mi. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ibi tí wọ́n sì ti wọ́n lẹ̀ túrútú ni. bẹ́ẹ̀ ni. à ń mú bí ènì bí ènì níwọ̀n ń taṣọ ohun ẹ dákun sáwọn tó lọ mú lórí látàárọ̀ wọn ò tí tó dé ni. ó ṣeé ṣe kó jẹ́ ohun tí wọ́n bá pàdé náà ló jẹ́ ọpẹ́ èmi mọ̀ pé àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yún ẹnu. ẹ wo ẹ jẹ́ ká má fi ọwọ́ lùwọ́ mọ́ ká sinmi gbogbo owó tòwérè ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ síbi tí wọ́n lọ. ẹ láwo rì ẹ láwo rì ẹ láwo rì àgbẹ̀nu omi ríran ń tẹja. ẹni ọjọ́ náà kò tó ẹyẹ rọ iná kò tó ẹyẹ rọ iná kò tó ẹyẹ rọ. Ah! Praise the Lord. Hallelujah. ìdí pàtàkì tí mo fi ní ká báyìí ni láti ṣàlàyé àwọn ìrìn àjò díẹ̀ tá a rìn sẹ́yìn mo fẹ́ kó yé wa pé bí ó ti wọn lọ́hùn ló máa ń ṣọlá yìí àwọn ẹ̀dá kan dẹ̀ wà tí ọlọ́run náà mọ̀ fúnra rẹ̀ tó gbé kalẹ̀ ó yà wọ́n ní àkàndá ó gbé wọn kalẹ̀ fún iṣẹ́ yìí ṣùgbọ́n fún àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò bá yé wọ́n lè máa tara rú èèyàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ òdì sí ọlọ́run tó lè fa kankan lọ ọlọ́run pàápàá àdúrà mi ni wípé a ò ní jẹ̀bi ọlọ́run ẹ jẹ́ ká wo ọmọ Bọ́lájí wa yìí ọmọdé ni lójú wa ṣùgbọ́n fún àwa tí a wà nínú ìrìn àjò ẹ̀mí ó jẹ́ ọmọ kan tí ọlọ́run dìídì nífẹ̀ẹ́ sí a gbé ìránṣẹ́ ìkalẹ̀ láti dojú ìjọba èṣù bolẹ̀ kí ògo ọlọ́run kó lè padà di mímọ̀ fàyè àwọn tí ọlọ́run bá wá nífẹ̀ẹ́ nínú wòlíì ló máa ń fi àwọn ìran kan hàn àwọn tó bá fi hàn yẹn ló lè mọ àṣírí àti ìjìnlẹ̀ ọ̀rọ̀ ọlọ́run púpọ̀ náà tí mò ń sọ yìí máa máa dàbí òwe torí àwọn nǹkan tó ti ṣẹyìn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn nínú ìrìn àjò àdúrà mi ni wípé bí ọlọ́run ti ń bẹ ohun gbogbo tí a ti là kọjá gẹ́gẹ́ bí ogun tí ọlọ́run sì ti mú wa borí a ò ní padà kúrò ẹ̀. pásítọ̀ jésù pásítọ̀ ẹ kú sí olúwa olúwa túbọ̀ máa sọ agbára dọ̀tun. ẹ ṣe nínú gbogbo nǹkan tí ẹ sọ kó ṣe ọmọ nǹkan ẹyọkan tèmi ṣe ń tẹ̀wọ̀n mọ́nà ni mo máa rìpíìtì torí pé kò súnmọ́ ọlọ́run bó ṣe tọ́ àti bó ṣe yẹ torí pé tó bá jẹ́ pé Bọ́lájí ń lọ sí church ó ń ṣe gbogbo nǹkan tó tọ́ lọ́nà òtítọ́ lọ́run ó ṣeé ṣe káwọn ẹni òkùnkùn yìí má ráyè wọlé sí i lára débi pé wọ́n máa wá pè pé kó wá wá ṣe nǹkan tí ò yẹ kó ṣe àbí mo dẹ̀ ń bá sọ ń bá sọ mo pariwo gbogbo ìgbà ó dàbí pé àṣejù mi pọ̀ òun àti màmá ẹ̀ àbí kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ ọmọ kékeré ni. dáàdi wa ṣe rí bí ẹ̀yin ṣe máa sọ lẹ́sọ̀ yẹn ṣe àpé ní ọ̀rọ̀ mi mo ní àwọn nǹkan pọ̀ àti mò ń sọ tó jọmọ́ òwe ìrìn àjò tí ẹ̀dá bá máa rìn láyé àti program ẹ̀ sílẹ̀ tó bá wá rin ìrìn àjò lọ fún àwọn tó bá ní ojú inú wọn á máa fẹ̀mí ba rìnrìn àjò tí kò bá rìn bó ṣe rí yẹn ìlérí ọlọ́run láti gba ìmú àwọn òkùnkùn yẹn dé náà kò ní padà wá sí ìmúṣẹ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ adúgbò wípé lẹ́yìn gbogbo tí olúwa padà ṣe a sì padà gbígbà ọpẹ́. òun ló túmọ̀ sí wípé kírísítẹ́nì má ṣe wá sí láàrin ọ̀tá. máa ṣọ́ra ọmọ bọ́lájí. sáà. Ah, no, no, no. Ah. no, no, no. Ah, no, Balaji, no, no, no. Wipe your tears. The Lord is your strength. Ó my rí bẹ́ẹ̀. Mélòó lọ ah n tó là kọjá iná ni ṣùgbọ́n àṣà Ọlọ́run ni pé nígbà tí àwa bá ń la iná kọjá Olóhun á pẹ̀lú wa ìyẹn àwọn tó bá ránṣẹ́ o bí wọ́n bá rìnrìn gúrúpù kan iná ayé àjò kọ̀ọ̀kan lọ́hùn ó torí pé Ọlọ́run ló rán níṣẹ́ àdébá rìnrìn àjò yẹn wájú ọ̀tí ẹ̀ sí the lord is your strength eh, mo dẹ̀ gbàdúrà pé lẹ́ẹ̀kan sí kò ní sí ohun búburú kan lẹ́yìn eh, another one nìkan ní sá observation Lati ìsinsìnyí lọ aṣọ tó bá mú yóò dá ní báyìí bí red bí black. olùwà wa. ó dàbí pé nǹkan tó láìkì jù náà nìyẹn ẹ̀ẹ́dẹ̀gbọ́n eh, ẹ̀ náà. God bless you. Then another thing, sir, a máa ní láti délé ọ̀dọ̀ láti lọ ya àyíká yẹn àti gbogbo agbègbè sí mímọ́ kí èmi Ọlọ́run lè túbọ̀ gbà kóso àlàáfíà ọlá kò ní fọwọ́ sí ẹjẹ fún un. strange voices strange voices máa láwọn gbọ́ ẹ̀rù ń bà mí mo ṣe dé náà àmì Jésù. pẹ̀lẹ́ ya pásítọ̀ báyìí lọ ẹ̀rí mi lọ́fíìsì nìsín kẹ́ mú anointing òun náà tá a ṣe praise yẹn wa. All right. <coughs> olúwa ń ṣiṣẹ́ kò sí àwọn òní nǹkan mi ta àgbàyà kò ṣiṣẹ́ olúwa. God bless you. Ààrẹ mo dání okay sir. à ń tẹ̀lé àwọn mr and mrs gbadebo lọ lẹ́yìn. okay sir. so my first. yes sir. ẹ ṣe kò sáré.